alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah alladhi abaha ta'addud an-nisa'i lirrijal al-mustati'in ọba tí ó ṣe ìmáfẹ́yàwó ju ẹyọ kan lọ lẹ́tọ̀ọ́ fún gbogbo àwọn ọkùnrin tipa àwọn bá kà tágbàrá bá wà fún wọn ọlọ́wọ́ bá allah ó yẹ ká fún lérí wasalaatu wasalaamu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi ajma'in àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anabi wa muhammad kó bá àwọn ará a rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ máa mi nílẹ̀ ẹ̀sìn wa níta gbéyẹ̀wò nírọ̀lọ́ yìí ọjọ́ ọ̀kan gbòógì nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ṣe pàtàkì ká ṣàlàyé rẹ̀ tó ṣe pàtàkì ká gbọ́ òun náà níta ju wa rahmatihi nínú àánú tọ́lọ́wọ́n bá aláà tó fi sínú ìsìláàmù yìí tá a dúdú zawjat òun náà ni kí a gba ọkùnrin tó lágbára láàyè láti fẹ́yàwó jẹyọ kan lọ ìgbà láàyè fọkùnrin tó lágbára láti fẹ́yàwó jẹyọ kan lọ tó bá ní bùkátà sí ọ wà nínú ẹwà ìsìláàmù ọ wà nínú àánú tọ́lọ́wọ́n bá tó fi sínú ìsìláàmù fún wa alìsìláàmù dínú rahma dinul mahabba ẹ̀sìn wa ẹ̀sìn àánú ni ẹ̀sìn ìfẹ́ ni dinul adil ẹ̀sìn déédéé ni dinus salam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam tààdùdù káfẹ́yàwó ju ẹyọ kan lọ ó ayẹ̀dẹ̀ záwọ́jà àrọ́júlù akthara min wahidatin minan nisa òun náà ni kéèyàn fẹ́yàwó ju ẹyọ kan lọ bóyá méjì bóyá mẹ́ta bóyá mẹ́rin ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọ̀dá ọkùnrin ó sì dá obìnrin ọlọ́wọ́n bá Allah wá ṣe lẹ́tọ̀ fún àwọn àtàjọkùnrin tá a bá lágbára tá a sì ní bùkátà sí láti fẹ́yàwó jẹyọ kan lọ ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa ká ṣe bẹ́ẹ̀ ọwọ́ ṣe léwọ̀ fóbìnrin kóbìnrin ó ní ọkọ ju ẹyọ kan lọ afẹ́ bẹ́ẹ̀ àṣẹ lọ́rùn àyàn lérí gbogbo ẹni tó bá jọkùnrin àmẹ́ni tó bá ní bùkátà sí tó sì lágbára tó sì láǹfààní láti fẹ́ ọlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ fún kìí ṣe wọ̀ kìí ṣaburú kìí ṣe wàhálà kìí ṣogun dáadáa ni gbogbo tó bá ti wà náà lọ Qur'an Karim tọ́lọ́n bá ti ní àgbáyín láàyè kẹ́ṣe òrèrè ń bẹ́ńbẹ́ àná ọlọ́run bẹ́ńbẹ́ ìkẹ́ ń bẹ́ńbẹ́ ìdùnnú ń bẹ́ńbẹ́ gbogbo nǹkan tó lọ́wọ́ bá aláàbá sọ sínú koran pé àgbáyín láàyè kẹsí ìwọ ní kẹsí bẹ́yẹn bá ṣe ẹkún bẹ́ńbẹ́ wàhálà bẹ́ńbẹ́ ìdààmú bẹ́ńbẹ́ iná ọlọ́run bẹ́ńbẹ́ ìjọ kìyàmà nínú tó lọ́n gbà wá láàyè àwọtajọ́kùnrin tàbá lágbára tá a sì ní bùkátà sí òun náà ni káfẹ́yàwó jẹyọ kan lọ ẹ̀yọ́ miami eré ètò yìí kò sí tá a fẹ́ rọ́ọ̀sì òdodo ọ̀rọ̀ làwọn ń bí ọlọ́run sọ nínú koran tó kílẹ̀ àti gbogbo wa tó sì sọ kalẹ̀ lé gbogbo olùgbàgbọ́ òdodo lérí wípé mo gbà yín láàyè ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ní agbára tẹ́ ẹ sì ní bùkátà sí àti níyàwó jẹyọ ọ̀kan lọ. a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní fáńtẹ́hù máa tọ́ba lakum minan nisaa ọlọ́wọ́n bá ní ẹ ìyàwó èyí tó bá wù yín nínú àwọn obìnrin ẹ má jù wọ́n lọ ọmọ yín lọ́rùn ẹ má fẹ́ ìyàwó túláàsì ẹ má fọ oògùn fóbìnrin ọlọ́run ní máa tọ́ ọba lẹ́kùnmí náà nìsà èyí tẹ́ bá ti rí tó wù yín òun náà ní kẹfẹ́ mọ́tìnà ẹ lè kó méjì méjì kẹfẹ́ ẹ lè fẹ́ méjì méjì wọ̀túnlẹ́sà ẹ lè fẹ́ mẹ́ta mẹ́ta ẹ̀yìn ọkùnrin wọ̀rọ̀bá ẹ lè fẹ́ mẹ́rin mẹ́rin gbogbo ẹ̀yin tẹ́ jọkùnrin ìgbàláyé wà kẹfẹ́ mẹ́rin sílẹ̀ ọ̀rọ̀ tí ń sọ jáde lẹ́nu yìí ọlọ́run lọ sọ fún anábì bẹ́ẹ̀ ó wà ní Qur'an ó wà nínú ẹ̀sìn wa tí ń jẹ́ ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá ní masina ọlọ́wọ́n bá ní agbàyínláàyè kẹfẹ́ méjì méjì wọ́n fúláàfà agbàyínláàyè kẹfẹ́ mẹ́ta mẹ́ta wọ́n rúbá agbàyínláàyè kẹfẹ́ mẹ́rin mẹ́rin fàyìn khiftum alla ta'dilu fawahida àmọ́tẹ́bá wà mọ̀ pé ah, ẹ̀mí yàn balẹ̀ ipe ẹ̀ní ṣe déédé ẹ̀ní ṣe dáadáa láàrin àwọn ìyàwó tẹ́fẹ́ ọlọ́run ní ẹjọ́ mọ́lẹ́yọ kan o tẹ bá ti ń bẹ̀rù wípé a kò ní rọrùn fún yín láti ṣe déédé níbi ntọ́lọ́wọ́n bá láàrin ẹ̀ ṣe déédé ń bẹ̀ ẹ̀ ní ṣe dáadáa ẹ̀ ẹ̀ sànú wọn ọlọ́run bá ní ẹjọ́ mọ́lẹ́yọ kan nínú àyà ọlọ́run sọ eléyìí nínú sọ́tún nìsa Quran 4 àyà ẹlẹ́kẹta ibẹ̀ láti rí ibi tọ́lọ́n ti là á mọ́lẹ̀ bẹ́ẹ̀ fún wa nítorí oríire tọ́wọ́ ń bẹ fún wa àtàdúdú lámúyọ̀ ṣe òòlù islam kìí ṣẹ̀ṣẹ̀ islam ló gbé ìfẹ́yàwó jẹyọ kan lọ kìí ṣẹ̀ṣẹ̀ islam ló gbé wa ó ti wà nínú àwọn ẹ̀sìn tó ti ṣáájú islam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam àwọn tá a fún ní tírà síwájú wà nínú ẹ̀sìn wọn anabi suleiman oníyàwó jẹyọ kan lọ anabi dáúdà oníyàwó jẹ́ yọ kan lọ kọ́dà ẹ̀sìn àwọn abọ̀rìṣà àtàwọn kèfèrí àwọn náà wọ́n a máa fẹ́yàwó jẹ́ yọ kan lọ nínú àṣà wọn islam kan gbé wa walakin al-islam haddabahu wa nadhama wa wada'a lahu shurut ẹ̀sìn islam kan wá ṣàtúnṣe ẹ̀ níbi àwọn nǹkan tó kù díẹ̀ káàtó tí wọ́n ń ṣe lẹ́yìn ẹ̀sìn islam gbọ́ àwọn òfin kalẹ̀ fẹni tó fẹ́ fẹ́ yàwó jẹyọ kan lọ kó má bàa dàrú kó má bàa dààmú kí wàhálà má bàa dé. wọ́n pè nìkan ní gilanu bun salama asakọfi ọ̀kan nínú àwọn tí wọ́n gba islam ni ìyàwó mẹ́wàá ló lọ́dọ̀ kó tó gba islam nígbà ó gba islam àdábì ni ó ti wá gba islam báyìí olóhun ti gba islam ọlá máa ìyàwó mẹ́wàá lọ́wọ́ alábẹ́ òun báyìí àdábì ni ìwọ gilan ikhtar minhunna arba'a mẹ́rin péré lọ́lọ́ngbọ̀ láàyè sá mẹ́rin nínú wọn kọ́ wá dá wọn yòókù lọ́lá kò tún wọn lẹ́ẹ̀kan lè lọ́kọ̀ mi ọlọ́run ọ̀gbà ó láàyè jù kọ́ fẹ́ ìyàwó ju mẹ́rin lọ nínú ẹ̀sìn Islam ẹni bá fẹ́ ìyàwó ju mẹ́rin lọ nínú ẹ̀sìn Islam èyí tó bá ti lé lérí mẹ́rin yẹn wọ́n máa kọ́ sí sìnà fún ní pé ń ṣàgbèrè ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ìkẹwàá ìbáàjẹ́ gbogbo èyí tó kù tó lé lẹ́rìí mẹ́rin ni wọ́n máa kà á sípò pé ń bá àwọn aṣẹ́wó sùn ni. anabi sallallahu alayhi wa sallam anabi tún pàdé Qais ibn Harith òun náà wá bá anabi olóńgbà islam ó ní àmọ́ ìyàwó mẹ́jọ ló wà lábẹ́ tóun anabi ní amsik minahunna arba'a anabi ní ọlọ́run aláwọ̀ gbà ọ́ láàyè ju mẹ́rin lọ ìyàwó mẹ́rin lọ́lọ́run láàyè kọ́ fẹ́ nínú ẹ̀sìn islam tó wáyé sọ wá rí tọba tó sa mẹ́rin tán àwọn tó kù dá wọn lọ́lá kọ̀yọ̀ǹda wọn kan lè lọ́kọ̀ míì tazawwaja an-nabiyyu wa ta'addada an-nabiy ànábì fẹ́yàwó jẹ́ yọ̀ kan lọ abubakar fẹ́yàwó jẹ́ yọ̀ kan lọ umar bin khattab fẹ́yàwó jẹ́ yọ̀ lọ usman bin affan mu'adh bin jabal abdulrahman bin auf àjẹpẹ́ ìfẹ́yàwó jẹ́ yọ̀ lọ ó wà nínú àwọn ìṣesí àwọn ẹni ó wà nínú ṣe sí àwọn tó ti ṣáájú nínú ẹ̀sìn Islam aráyà fún aládìíṣe fún àdìíṣe náà nípa nàbí ṣe ìyàwó ànábì ìṣẹ́yọ ọ̀kan nígbà àdíjá kú ọ̀fẹ́ àwọn ìyàwó mi tí wọ́n pọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìwà afẹ́yàwó jẹyọ ọ̀kan lọ yìí àǹfààní wo lọ́wọ́ ń bẹ̀ nítorí pé Islam ò ní gbé nǹkan kan wá fún yín pé ẹ ṣe àfikọ́jẹ́ pé àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sì ومن مصالح تعدد الزوجات وفوائده nínú àwọn àǹfààní tó wà nínú káfíyàwó jẹyọ kan lọ fún àwọn ọmọ èèyàn fọkùnrin wa fọbìnrin wa iná làfẹ́ kà yìí sórí tó bá sọ̀rọ̀ màá tó sọ tó bá sì ronú ronú gbọ̀nà tó dáa ọ gbọ́dọ̀ gbọ́n tọ́lọ̀ sọ́tà nábì sọ kọ́ ọmọ wa tún yẹ̀wò ní mùsùlùmí pé sí nǹkan yìí sì dà báyìí sí tí wọ́n ní a máa ṣe yìí sì dà báyìí ní tọ́lọ̀ ń gbà wá láàyè só sì dà báyìí kí ló dé tọ́lọ̀ ń fi fẹ́ ilé ìsinú ẹ̀sìn ẹni bá ń sọ bẹ́ẹ̀ àwọn àlùfáà ni tó bá jẹ́ pé ó kórìíra rẹ̀ kórìhùn dìní ó kórìíra rẹ̀ ní kórìíra pé irú ẹ̀sìn wo ni a nílé ìtọ́wá gbà yàn láàyè báyìí wọ́n ní fọwọ́ káfírun billahi ta'ala ó sì ti di kèfèrí nítorí pé ìtọ́lọ́wọ́ba aláàgbékalẹ̀ fún ó kórìíra rẹ̀ pé òun fẹ́ bẹ́ẹ̀ àwọn tó bá jẹ́ pé ìkórìíra ń tọ̀bẹ́ ẹ gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìwòye fẹ́ àmọ́ gbà pé tó bọ́lọ̀mbá ní ọkọ̀ òun ṣe bẹ́ẹ̀ òun gbà fọlọ́n bóun ṣe ń gbà fọlọ́n tóun fi ń gbà wẹ̀ tóun gbà fọlọ́n tóun fi ń dìde lóru tóun fi ń yọ sàká tóun kírun òun gbà fọlọ́n lérí eléyìí náà nítorí ọlọ́run tó sọ ọ̀run kalẹ̀ lọ́sọ ayé ayé náà kalẹ̀ irú àwọn ìkórìíra tìyẹn kò ní múyàn jáde nínú Islam nítorí pé kò tako kò sì sọ pé ntọ́lọ̀ ń sọ ọ̀dà ọ̀ka dùn ọ̀dùn dùn yẹn kò mú jáde Islam wọ́mìn ta adúdí zawjat nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni kẹsìrẹ́tún àwọn obìnrin tọ́lọ̀ ń dáṣẹ́lẹ̀ ayé yìí wọ́n pọ̀ lọ ọlọ́run ma ó ṣètò ẹ̀ ìpè àwọn ọmọ èèyàn tí mo fẹ́ dá obìnrin ọ̀pọ̀ rẹpẹtẹ jàwọn ọkùnrin lọ afáwọ Abbas ń sọ fún afáwọ Sa'id ibn Jubair ó ní bàtà zawwaj fa inna khayra hadhihi li ummati nisa tọba lágbára mọ́jú oníyàwó kan o fẹ́ nínú àwọn obìnrin tọ́pọ̀ rẹpẹtẹ yóò méjì mẹ́ta nítorí pé inú dáadáa tọ́lọ́ ń ṣe fún àlùmọ̀ yìí ni pé obìnrin pọ̀ láàrin wọn àwọn àlùfáà ní tí abáwá dúró lérí ẹyọ kọ̀ọ̀kan tí gbogbo wa ní ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan láfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n wà lélẹ̀ tí wọ́n máa dààmú káàkiri láwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ ń dá tọ́jẹ́ pé àwọn ọmọ wa àbúrò wa ẹ̀gbọ́n wa náà lè wà nù wọn. nígbà àwọn obìnrin ti pọ̀ rẹpẹtẹ yìí àǹfààní ni fáwọn obìnrin àwọn tí wọn bá rẹ́ni fẹ́ wọn káwọn tí wọ́n ti níyàwó kan lé ká wọn mọ́ àwọn ìyàwó tó wà ń lé eléyìí láǹfààní táwọn obìnrin ọ̀jẹ̀ gbogbo àná sì mọ̀ pé obìnrin pọ̀jọ ọkùnrin lọ táwọn kan bá wá lọ́kọ táwọn kan lọ́kọ yóò máa jẹ́ nira fáwọn tí ò níyẹn àbí kí wọ́n máa ṣàgbèrè léyìí tọ́jà pé méjèèjì àbúrò ní fún wa ìsìláàmù wa gbé wa pé ìgbàláyé wà káwọn mi ò tún mú kún tiwọn àánú ọlọ́run ní fóbìnrin ẹlẹ́ẹ̀kejì ní mọ́tòlélẹ́ àrọ́mìlì ọlọ́run fi sàánú fáwọn opó tọkọ wọn ti jáde láyé nítorí pé bí ọkọ bá ti kú obìnrin ní bùkátà sọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọmọ wa yẹrí pé òun ọ̀fẹ́ òpó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń márì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti wá níyàwó ńlé àwọn òmù kọ̀ọ̀kan kún tiwọn nínú àwọn àǹfààní tó wà fún polygamy tá à ń pè ní káfíyàwó jẹyọ kan lọ òun náà ni pé makharajun lil mutallaqat ọ̀pọ̀lọpọ̀ àwọn dìfọ́sí tí wọ́n ti kọ́ nígbà wọ́n kọ́ ni wọ́n ní bùkátà sọ́kọ o lè jábúrò ẹ̀ o lè jẹ́ ọmọ rẹ̀ obìnrin o lè jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ àwọn dìfọ́sì eh, polygamy fún wọn nígbà láàyè láti rìmárì kí wọ́n lè fẹ́ ni tó ti níyàwó ńlé àwọn tó ti níyàwó ńlé eh, wọ́n mọ okun tiwọn a máa tẹ̀síwájú ní ọmọdé ẹ̀yàn miami àwọn àǹfààní tó kù tó jẹ́ pé kò ṣeé takò fẹ́ni bá nílà káyé mú tó sì máa ti ń lọ eléyìí jẹ́ àmọ̀ pé Islam ẹ̀sìn àánú ni ẹ̀sìn àláfíà ni nínú àánú àtàláfíà tó gbé kalẹ̀ sí ilẹ̀ òun náà ni polygamy òun náà ni ta'adudu zawjat káníyàwó ju ẹyẹ ọ̀kan lọ fẹ́ni tó bá lágbára a máa tẹ̀síwájú insha allah ta'ala pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́ allah salamu alaykum wa rahmatulahi wa barakatuh.